Touch FM. What, what, what, what, 101. 101. Point one. Truth is personal. ní tààràtàrà báyìí ẹ jẹ́ ká darapọ̀ mọ́ ọlájọ́ni lórí ètò alfik feeding. wàláhùn lẹ́bi ìlà ìlà ìlà الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين أن كيري يلبوا ومعيك أجوكو جمع abarika juma aláàjẹká ṣe òkú ẹ káàbọ̀ sórí ọ̀tún ètò tí a pè ní àlefíkì òfin dín ọládùn níbi ìlú kọ mi máa ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú Sheikh Dr. sharafdin gbadebo ọrọjì aláṣẹ àti olùdásílẹ̀ alimudina center ní pápá abẹ́ẹ̀dẹ́ lógúnmọ̀ṣọ́ Sheikh ẹ káàbọ̀ sórí ètò sà ìbéèrè tí màá kọ́ máa fi ṣíde òun náà ní ìbéèrè oníbèrè tí wọ́n béèrè láti òkè àdó akíntọ́lá lógúnmọ̀ṣọ́ wọ́n ní àwọn gbọ́ lọ́dọ̀ ẹnìkan wípé suratul fatiha aya méje ló ní àbí aya mẹ́fà ṣùgbọ́n téèyàn bá ń ké suratul fatiha téèyàn ò bá fi bismillah téèyàn ò bá fi bẹ̀rẹ̀ bisimilahi rahman rahim téèyàn bá fi bẹ̀rẹ̀ yìí èèyàn ti ṣe àdínkù àyà kan tó sì ń bùkátà sí pé kéèyàn ṣe sùjúdù sáhwì níbi sọ̀láàtì tí èèyàn bá ń ṣe wọ́n ní àwọn wàá mọ̀ bóyá eléyìí ó rí bẹ́ẹ̀ àbí kò rí bẹ́ẹ̀ eléyìí wọ́n jẹ́ ìbéèrè alákọ̀ọ́kọ́ bákan náà ìbéèrè ẹlẹ́ẹ̀kejì òun náà ni ìbéèrè tí oníbéèrè béèrè níbi tí wọ́n ti ń béèrè yìí pé obìnrin tó jẹ́ pé òun àti ọkọ rẹ̀ wọ́n ní gbólóhùn aṣọ débi pé ọkọ padà wá sọ pé ọ̀dà òun ṣáà ń sọ fún ìyàwó náà pé kó kó kó kó jẹ́ kí wàhálà kó jẹ́ ó lọ sinmi nígbà tó yá ni bàbá ìyàwó wọn bá wá wúfẹ̀ kan wá kó ẹrù ọmọ rẹ̀ nílé ọkọ ọkọ ò sì lu ìyàwó yìí o ṣùgbọ́n bàbá ìyàwó wa kẹ́rù pé wàhálà ọkọ ti pọ̀ jù títí ọkọ wa ń béèrè pé irú wọn á ń béèrè pé ṣé irú ọkọ ọlẹ́tọ̀ àti gba obìnrin padà àbí ọ̀lẹ́tọ̀ eléyìí ọjẹ́ bí ẹjẹ̀ ń darúgbà. alhamdulilayi والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته سورة الفاتحة آية مجي لو عمبي كيسي مجي تابي مفا أداتي كوي مجي ني كودنسي مجي كوسي ليسي مجي شو بان يا قام بلاني عمو لما nípa bá ti ṣe kà lọ́kọ̀ọ̀kan títí tí èpè méje. wọ́n bẹ nínú ẹni tó ní bisimilahi rahman rahim ọ̀nláyà alákọ̀ọ́kọ́ alhamdulilahi rabbil alamin láyà kejì arrahman rahim láyà kẹta maliki yawmin din ọ̀nláyà kẹrin iyaka na'budu wa iyaka nasta'in ọ̀nláyà karùn-ún ihdina as-sirata al-mustaqim ọ̀nláyà kẹfà. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ولا يكجي أقوى كانين علماء سويك بي باتي سيكاني بي الحمد لله رب العالمين ولا يكوكا يعني بسم الله الرحمن الرحيم كي سايا الرحمن الرحيم لا يكجي مالك يوم الدين آية كتا إياك نعبد وإياك نستعين آية كاني يعني. اهدنا الصراط المستقيم آية كانوا صراط الذين أنعمت عليهم آية كفة غير المغضوب عليهم ولا الضالين آية كجي نسني يقى قم بلاني أقول من بسم الله الرحمن الرحيم سيايا نبر الفاتحة أبيك سايا لأي بتاتي مقوي أقول من بسم الله الرحمن الرحيم ní ìbẹ̀rẹ̀ gbogbo súrà yòókù tó ní bísímìláì níwájú ṣé àyà ni àbí ìsáyà eléyìí tí ó fẹsẹ̀ rinlẹ̀ jù ní kéèké ìsáyà ṣùgbọ́n ṣe ni wọ́n kọ́ síbẹ̀ pẹ̀lú àṣẹ tọ́lọ́n fi pa ànábì sallallahu alaihi wasallam wípé kí bísímìláì máa la àwọn súrà yìí láàrin àjẹ́ pé ayatun fasila àyà kan ní tó yẹ kí wọ́n fi ń ṣe àmì pé yìí wàyí o á rí i pé tí ọlọ́run bò wọn kọ́ sí o bí Suratu Tawbah tó rà al lélẹ̀ kìí ṣe ìwé tá a kàn kọ́ Suratu Tawbah á rí i pé kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú bisimilahi rahman rahim bara'atun min Allahi wa rasulihi sobon ti ṣe bẹ̀rẹ̀ nu àní ṣe bisimilahi ní bẹ̀rẹ̀ rẹ̀ ǹjẹ́ yẹn tó yẹn bá sọ a'udhu billahi minash shaitani rajim ní bẹ̀rẹ̀ rẹ̀ kó sì hmm. ǹjẹ́ irú bí a ti ṣe máa bisimilahi ní bẹ̀rẹ̀ àwọn súrà yòókù yẹn wípé ọjà ayata fi ṣe ìyàtọ̀ láàrin ìbẹ̀rẹ̀ àti parí súrà mi síbẹ̀ náà ní ti fatiha àbára fatiha ni eléyìí ló bí táwọn kan fi kà kún ara àyà méjèèjì táwọn kan sì yọ kúrò nínú àyà méjèèjì ṣùgbọ́n gbogbo egbogbo gbogbo ẹ̀ alimam ibn al-arabi rahimahullah nínú tírà wọn tafsiru ayatul ahkam wọ́n ní ìyapa tó wà láàrin àwọn olùmọ̀ nípa pé ṣé bisimilahi rahman rahim ńláyà alákọ̀ọ́kọ́ àbí késo ó ti tó múni mà pé gbogbo ẹni tó bá ka fatiha nínú sọláàtì tí ó bá ṣe bisimilahi rahman rahim níbẹ̀rẹ̀ rẹ̀ kò dín kankan kù hmm. torí pé tó bá yẹ pé àyà bá ní níbẹ̀rẹ̀ fatiha wọn àbá ti ṣe ìyapa ẹnu nípa rẹ̀ hmm. gẹ́gẹ́ bí ẹ ti ṣe mà kó kò sẹ́nìkan tó sọ pé alihamudulilayi rọ́bìlì alamin kì í ṣe àyà nínú fatiha. Mm. ẹnìkan sì sọ pé ghayril maghdubi alayhim waladdallin kì í sara fatiha mm. sọ ṣùgbọ́n ìyapa tó wá ó dá lórí bisimilahi rahman rahim wọn lé léyìí túmọ̀ sí pé téèyàn bá ké fatiha tí ò bá ṣe bisimilahi rahman rahim sọláàtì rẹ̀ ọ̀láyẹ ó bùkátà láti ṣe sùjúdù sáhù kankan mm. kó tó di pọ̀ sálámà ṣùgbọ́n kò sí bisimilahi yẹn jẹ́jẹ́ ló dáa jù nítorí hadith Abu Hurairah radiyallahu anhu eléyìí tí imam ibn Khuzaymah tí wọ́n gbé jáde nínú sàhíhì wọn ó pe àwọn sọ̀hábé bíi méjìdínlógún kan níjà lọ́jọ́ kan wípé èmi ni mo máa sọ láti ṣe gẹ́gẹ́ bíi tànàbì tí mo máa ṣe jù láàrin gbogbo yín àwọn òsì jáyàn nítorí pé àwọn ò dilẹ̀ fúnrọ́ téèyàn kan máa jiyàn kan tí ó nítumọ̀ pé ṣé inú adìẹ lẹ́yìn ti jáde ni àbí láti inú ẹyin ladìẹ ti jáde rárá àwọn ò lásìkò tí wọ́n bá ah ṣé kárì hmm. ó sì bọ́ ọbẹ̀ ni máa ń ṣe gbàtí wọn ké fatiha ó bẹ̀rẹ̀ pẹ̀lú bisimilahi rahman rahim tó hmm. a sì ti rí àwọn àdìsí púpọ̀ tí wọ́n ṣàlàyé wà nàbí ké fatiha tí wọ́n sọ pé ànàbí bẹ̀rẹ̀ pẹ̀lú bisimilahi rahman rahim hmm. àwọn olùmọ̀ á sọ pé n tó súnmọ́ ni kó jẹ́ pé bisimilahi tí ànàbí bá máa ń ṣe níbẹ̀rẹ̀ fatiha kẹ́ wí sókè torí rẹ̀ ká má wí jákè kọ́dà kó sì pa fẹ́ kí ó jákè ńlọ dájú ilé ìjẹba tó wọ́n ní tí gbólóhùn aṣọ bá ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìyàwó tó wá jẹ́ pé látàrí gbólóhùn aṣọ yìí obìnrin sọ fáwọn òbí rẹ̀ nípa nǹkan tó ṣẹlẹ̀ láàrin rẹ̀ àtọkọ àwọn òbí rẹ̀ wá gbarata fún un ẹ̀rí ara tí máa ń da ìjókòó ọkọ àti ìyàwó rú nìyẹn o hmm. kọjá pé ìyàwó kò ní sùúrù gbogbo tó bá ti lè ṣẹlẹ̀ tó rọ pẹ́kẹ́ láàrin rẹ̀ àtọkọ yóò ti pe àwọn òbí rẹ̀ sákèsì hmm bẹ́ẹ̀ náà lọ́kọ tí àwọn rẹ̀ bá ti lè ṣe nǹkan kan yóò ti ta àwọn òbí rẹ̀ lólobó hmm. gbogbo irú àwọn àwọn aburúkú yẹn ń máa padà da ilé aláyọ̀ yóò dàrú hmm. yóò bàjẹ́ yóò di pọkọ àtìyàwó ọ̀jọ́kọ àtìyàwó ara wọn mọ́ tálẹ̀ ń fẹ́ kí ẹbí ọkọ gbè fún hmm. tálẹ̀ ń fẹ́ kẹ́bí ìyàwó náà gbè fún nígbà tó ní kálukú tí kálukú wa máa yè tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ẹnì kan so eléyìí ló túmọ̀ sí pé tó bá fẹ́ pẹ́ sọ́ra á máa máa dẹ́sùn ọkọ rẹ̀ lójoojúmọ́ fáwọn òbí rẹ̀ hmm. tí wọn náà bá fẹ́ kíyàwó rẹ̀ ọpẹ́ lọ́dẹ̀ rẹ̀ ìwà arákùnrin sọ́ra á máa ṣe awuyewuye fún àwọn òbí rẹ̀ nípa tí ìyàwó rẹ̀ bá ń ṣe hmm. nítorí tẹ̀m̀bá tẹ̀m̀bá ti jẹ́ kí àwọn òbí yín gbádùn nípa ọ̀rọ̀ èkejì yín tẹ́ jọ ń gbé kò sí tàbí ṣùgbọ́n wọ́n mọ wọ́nà láti yà yín ni hmm. nígbà tóbìnrin wa ń sọ fọ́kọ pé èdè òyédè ń bẹ láàrin òun àtọkọ táwa ni èdè òyédè ìṣẹ̀lẹ̀ láàrin òun Hmm. àwọn ìyàwó ànábì wa gan sallallahu alaihi wasallam hmm. sọ̀rọ̀ láwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin wọn àtànábì hmm. so wáyé wọn àti wọn wá sọ fóbi rẹ òbí wa ajé ìgboro ẹ̀ so <laughs> àbẹ́rẹ́ rí nǹkan mẹ́ ẹ bá ń ẹrù ẹ bá ń ẹrù ah ẹ má sì di wọ. ó di ilé wọn wọn bí òde ọba ṣe gbé ilé là á padà sí ilé ọmọ èdè wọ́n á ní sọ́yẹ kọ́kọ́ tún gbarú eléyìí padà ah, ẹ má lè ṣàlàyé ìdí tán fi wá kẹrù hmm. so tírú rẹ̀ tuntun ní wáyé máa ń jọ́ mi hmm. torí tòní kọ́ torí ọjọ́ ọ̀la ni hmm. so kò burúkọ gbàyàwó rẹ̀ ẹ má jẹ́ ká ṣe tọ́ni kó ṣe sábàbí tẹ́ fi wá pín yà. jazakumullahu khairan sheikh zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight plus two three four zero eight three two nine three eight nine six. والإكرام الرب المقسط الجامع الغني. ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé wáàsí ìta gbangba tí a mọ̀ sí hudan wa léyìí tí ó jẹ́ ti ìlú ìbàdàn ìbàdàn fashion tó máa ń wáyé nílùú ìbàdàn ní ọjàba central mosque níbàdàn yóò tún wáyé ní ọjọ́ sunday àìkú ọ̀sẹ̀ tí ó ń bọ̀ yìí tọ́bọ̀ sí tọ́bọ̀ sí ọjọ́ kẹwàá ọjọ́ kẹwàá zolikọ́dà fourteen forty two ah ìjírọ̀ kàlẹ́ndà tó tún wá ṣe déédéé tó tún wá ṣe déédéé ogúnjọ́ oṣù kẹfà twenty twenty one bàkàtà bíyà insha Ah, ohun tí ó máa wáyé ń bẹ̀ òun náà ni ìbéèrè àti dáhùn nípa àwọn ìdánilẹ́kọ̀ọ́ tí ó ti síwájú nípa àwọn ìdánilẹ́kọ̀ọ́ tó ti síwájú ré kọjá nígbà tí àwọn Sheikh wa Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ̀jì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́rẹ́ lọ́gbọ̀nsọ̀ tí wọ́n sì máa fèsì sí àwọn ìbéèrè wa lọ́lọ́kùn ọ̀jọ̀kan ní ìjókòó náà àwa tí a bá ń gbọ́ báyìí nílùú Ìbàdàn ká sọ fáwọn tí ò gbọ́ káàkiri ìlú Ìbàdàn àti agbègbè rẹ̀ Allah yóò ṣe rọrùn fún wa insha Allah hello wàhálẹ́gùn sálàmù rahmatulahi wabarakatuh. abdulwasi ló ń sọ̀rọ̀ láti marot. láti umairot nam united arab emirates à ń gbọ́ yín. ẹ kó ètò náà kí àwọn ṣe ìkàdẹ̀ tí ẹ̀yìn létò náà kọ́lọ́ bá sọ yín lẹ́sàn-án lórí. àmì wáyé àkùn. ẹ jẹ́ nǹkan tí mo fẹ́ sọ àwọn ṣèkì ni pé ẹ mọ àwọn bí tá oríṣiríṣi la máa ń rí àmọ̀ bí a ó sọ súnà àbí táwọn èèyàn bá ń kírun bíi bóyá wọn ò kírun lẹ́yìn mọ́ wọn wá fẹ́ ọ́ wọ́n bá àrùn bóyá ẹni tó ń kí sọlá tó ṣubú èsì ó fẹ́ sọ yọ̀kọ́ tó kù àbó bá ṣá ó fẹ́ sọ mẹ́ta tó kù gbogbo ìrun tó bá fẹ́ kí ìdákẹ́jẹ́jẹ́ náà. a subhanallah ó ti já ẹ lè gbìyànjú ẹ padà. alhamdulilayi ẹ kíyèsí pé ẹni tí ò bá bá sọlá tí láti bẹ̀rẹ̀. Hmm. nígbà tó bá dìde láti mú iye rákàtọ̀ bọ́ lọ́wọ́ rẹ̀ wá pàápàá jùlọ níbi tó ti yẹ kó ka kí ó sókè hmm. ẹ máa fura wípé ìdákẹ́jẹ́jẹ́ wọn máa ké hmm. hmm, báyà tó ṣẹlẹ̀ ní lápèjúwe ká pé rákà méjì ni mo bá ní solatul isha lẹ́yìn imam so àgbọ́yé tiyín òun náà ni pé nígbà tó bá dìde láti mú rákà méjì tó bọ́ lọ́wọ́ rẹ̀ wá yóò ké fatia àti súrà lákèjákè so ẹ̀yàn wàá fura pé kò kéjákè. jẹ́jẹ́ lọ ka kí o rẹ̀ bẹ́ẹ̀ ni níbẹ̀ yẹn jẹ́jẹ́ ní ọ̀ka kí o nítorí ìtọ́ tẹ̀wọ̀n jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ ni pé rákà méjì tó bá pẹ̀lú ìmáàmù yẹn ò ní rákà kínní kejì tiẹ̀ bó tilẹ̀ jẹ́ pé kẹta àtẹkẹrin ti ìmáàmù ni hmm. ṣùgbọ́n ńlẹ́lẹ́kìnní àtẹlẹ́ẹ̀kejì tẹni tí ó bá sọ láti láti bẹ̀rẹ̀ o hmm. ìgbà tí ìmáàmù bá wá sálámà tó ń bá dìde láti mú iye rákà tó kù fún wa yóò pè sọ láti rẹ̀ ni Hmm. ètò túmọ̀ sí pé rákà kẹta àtẹlẹ́kẹrin ìní ò mú wa hmm. a sì ti mọ̀ pé rákà kẹta á kì jẹ́jẹ́ ń bẹ̀ bẹ́ẹ̀ náà ni rákà kẹrin á kà kì jẹ́jẹ́ ń bẹ̀ ilé ìjẹba hmm. tó bá jẹ́ pé rákà kan ni mo bá bá ní so rákà ẹyọ kan tèmi bá pẹ̀lú ìmáàmù yẹn alákọ̀ọ́kọ́ rákà mélòó fún mi ní ewu àti ewu Raka méjì ló ṣẹ́kù fún mi hmm. méjèèjì náà sì ni rákà kejì àtẹ̀kẹta tèmi hmm. a sì ti mọ̀ pé ní sọ̀látùl magrib nínú rákà ẹlẹ́kejì á kà kí ó lákà sókè ni rákà kẹta láti kà kí ó jẹ́jẹ́ ìdí nì tó bá dìde lẹ́yìn ìgbà tí lè má mú sálámà yóò ka fatia rẹ̀ yóò tún ka súra lé lákèjákè hmm. ìgbà tó bá wá jókòó tó ṣe tashahhud tọ́ba dìde tó lóun múra kẹlẹ́kẹta wa fátíà nìkan ni ó kà jẹ́jẹ́ sọ eléyìí ní báyà nǹkan tí ẹ ṣàkíyèsí nù tẹ́ǹtì ń wò pé gbogbo wọn ibi tó ti yẹ kọ́ ka kí ó jákè ń kà jẹ́jẹ́ ṣẹ́wárí ibi tó tuntun yẹ kọ́ jákè náà hmm. níbi tá a ti ná báraka kan solatul magrib hmm. tani tọ́ba dìde yóò múra kẹlẹ́kejì rẹ̀ wá yóò kà kí yóò kà jákè yóò kà jákè náà ní lọ́nà tó ṣe pé ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ nìkan ò ní ọ̀gbọ́ hmm. ẹnì kẹta ò gbọ́dọ̀ gbọ́. Hmm. kí ló dé nítorí pé èmi ń san iye rákà tó ṣẹ́kù fún mi mò ń pè sọ láti mi ìwọ náà ń pè tiẹ̀ na náà ń pè tiẹ̀ hmm. tó bá yẹ pé báwa ti máa ṣeun hmm. ní kálukú náà máa gbóhùn sókè tá a máa ka kí o ti kálukú ọ máa gbóhùn sókè nù mọ́ṣáláṣí ni pé kí o tiẹ̀ tó ń ké kò ní dá tèmi màmá tèmi náà ò ní jẹ́ ọ dá tiẹ̀ màmá kan ọba pa àwọn ó wá sọ fún wa wọn ń fi sọ láti ní kálukú ń kí alukur'ani tiẹ̀ tó gbóhùn sókè o wa so fun wa won fi so lati ni kaluku ní n ki ní tie to gbohun soke o won ni innal musalli idha qama yusalli fa innama yunaji rabbah falyanzur ahadukum kayfa yunaji wala yarfa'u ba'dukum sawtahu fawqa ba'din bilqur'an nígbà tẹ́ni tó dúró tí ń ṣe sọláàtì bá ń ṣe sọláàtì ń ṣe ní bọ́ lọ́wọ́ bá sọ̀rọ̀ jẹ́jẹ́ kóníkàlùkù yẹn ọmọ wa ṣàkíyèsí báwo ló ṣe ń bọ́ lọ́wọ́ bá sọ̀rọ̀ jẹ́jẹ́ apá kan nínú yín kò gbọdọ̀ gbóhùn rẹ̀ sókè lórí tapá kejì pẹ̀lú alukurani tí bá ń ké ṣe hmm. eléyìí jáse anabi wa muhammed sallallahu alayhi wa sallam ó túmọ̀ sí pé àwa ń làwọn àṣeṣe wa ń fàkíyèsí hmm. nígbà tí wọ́n bá dìde dúró ní sọ̀látùl magrib torí pọ̀ bàrákà méjì hmm. eléyìí dìde dúró nítorí pé òun ò tiẹ̀ bá mẹ́tẹ̀ẹ̀ta eléyìí òun dìde nítorí pé kọ̀ bàrákà kan ẹ̀rí pé tó ń kálukú ká bẹ̀rẹ̀ sí ní kátó tó ń gbóhùn sókè yúnmúyúnmúyúnmú àtàríwó yún kò ní jẹ́ kẹ́lómi ò tiẹ̀ mọ̀ bí ilé láàfin ló ń ké àbí àlámúnáṣírà hmm. so ọkàn rí po òrùkù náà ni hmm. so ẹ mọ̀ pé ń bẹ̀ yẹn ó súnmọ́ kó pé irú Imarat al-Arabiyya al-Muttahida tẹ̀yìn wà so ó súnmọ́ kó jẹ́ pọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn yẹn bí wọn tiẹ̀ jólùmọ̀ wọn gbọ́ dánilẹ́kọ̀ọ́ hmm. so ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n ń gbọ́ ó ń ràn wọ́n lọ́wọ́ lórí àti máa ṣe ńtọ́tọ́ àti ńtọ́yẹ kì zero nine zero five one six four five four three eight plus two three four zero eight three two nine three eight nine six. hello. salaamaleykum. aleykum salaam wa rahmatulah ọkàn ibi ẹ ti ń pè o. yàrá sọ̀rọ̀ láti nasarawa ló ń sọ̀rọ̀ mustapha sọ̀dí. láti nasarawa ìbéèrè yín. bẹ́ẹ̀ni ẹ láwọn ọmọ fẹẹ bèrè lọ dọkítọ ni pé àwọn tí wọn máa ń sọ pé ọba kì í fojú gbúwé òkú àbí kò lè kírun sóko la ṣé eh, traditional culture ni àbíbò tí wọ́n bá kírun sóko làbí máa fojú rí òkú sí nǹkan ká ṣe wọ́n ni. Ah, tọ ìbéèrè tẹ béèrè àwọn ọba lẹ́bi <laughs> ẹ̀rọ káwọn àṣọ òfin ọlọ́wọ́ bá fáwọn èèyàn ni hmm. ẹlẹ́yìn náà Islam kọ́ ló ní kó jẹ́rú àwọn ọba tí wọ́n ń jẹun hmm. so ọba tó ní í ṣe pẹ̀lú ẹbọ ọba tó ní í ṣe pẹ̀lú ọ̀sà ọba tó ní í ṣe pẹ̀lú alálàálẹ̀ hmm eléyìí ẹ mọ̀ kó àṣà làwọn tẹ̀lé hmm. so àṣà wọn àwọ̀ ọmọ kọ́lá ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ náà ni pé ẹni ọba ò ní ṣe sọ láti sókù la kò sì tún gbọ́dọ̀ fojú gán ní òkú hmm. àwọn ọmọ ẹ̀ bá níbi àwọn ọba ìsìtẹ́ bá bá bọ́ àmọ́ gbọ́. zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six hello. Assalamu alaikum. Aleykum salaam wa rahmatullahi. Ọkùnrin ibi ẹ ti ń pè o. Orúkọ mi ni Abdulrahman Abdulrahman láti ìta náírà. Ìbéèrè yín. Ìbéèrè mi ni aláàkọ́. Ìjẹ́ tábà tí mò ń sọ mọ́tàn. Irun Júmọ̀ ṣé Tẹ́lásílà fẹ́ ta lè sí Ìbéèrè mi ẹlẹ́ẹ̀kẹ́ yìí. tí a bá jùlọ tán, ṣé àbá lọ́wọ́? Assalamu Aleykum salaam. Alhamdulillah àkọ́kọ́ lẹ́yìn sọ̀látùl jumu'ah anábì sallallahu alaihi wasallam fi hàn wá ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe náfìlà lẹ́yìn jumu'ah hmm. kó ṣe rákà mẹ́rin. Hmm. so a sì tún rí nínú hadithi abdullahi ibn umar radiyallahu anhuma nípa anábì sallallahu alaihi wasallam máa ń ṣe rákà méjì lẹ́yìn jumu'ah hmm. mẹ́rin méjì àwọn olùmọ̀ sọ pé tiraka mẹ́rin yẹn ó ní í ṣe pẹ̀lú ẹni tó bá fẹ́ ṣe náfìlà lẹ́yìn jumu'ah ní mọ́ṣáláṣí tẹ̀ ti ṣe jumu'ah ó sì rákà méjì ó sàlámà ó tún sì rákà méjì ó sàlámà àmẹ́ni tó bá pé ilé ló ti fẹ́ lọ ṣe rákà méjì péré iná lẹ́sẹ̀ ń lé hmm. náfìlà wà lẹ́yìn jùmọ̀ fẹ́ni tó bá fẹ́. Hmm. wọ́n á ní tí a bá ti parí sọ̀látù eléyìí tó jẹ́ ọ̀ranyàn hmm. wọ́n ní ṣé ó bá súnà mú kí ká máa bára wa lọ rárá o bára wa lọ pé kí n so kò sínú súnà nàbì sallallahu alaihi wasallam àwọn oríṣiríṣi àdìsí kọ̀ǹdẹ́ wà tó yẹ pé àwọn ẹni tí wọ́n ní kẹ́ máa bára yín lọ táwọn ti láwọn rí lẹ́yìn pé tẹ́ bá bára yín lọ lápèjúwe lẹ́yìn sọ̀láàtùl Asr Ọlọ́run ṣàforíjì gbogbo ẹ̀ṣẹ̀ yín fún yín kò fẹsẹ̀ rinlẹ̀ hmm. so ẹni bára yín lọ nítorí pé parí sọ̀lá ká máa bára ẹni lọ nítorí pé parí sọ̀lá àti àdáda lẹ̀ ni. Hmm. hello. aleykum salaam wa rahmatulahi wa barakatuh orúkọ ibi ẹ ti ń pè é abdulwasi náà ló pè padà láti ìbáṣe. láti tọ̀wọ́ yá. ẹ ẹ bí mo ṣe sọ lẹ́kọ̀ọ́ ni pé tí wọ́n bá fẹ́ sun ìrun padà bóyá wọ́n bá ìrun tí èèyàn máa ń ka nǹkan sókè àti ìtọ́ka kẹ́ǹkọ́sà. hello hello a ti dá yín lóhùn wọ́n ti dáhùn wọ́n ti fèsì sí i. tó bá ní bèrè mi. ẹ mo tún wá ní ìbéèrè mi tí mo fẹ́. bèrè ẹ bèrè omi. ẹ jọ tí nǹkan ẹnìkan bá sọnù Mm-hmm. tó wá ń àkíyèsí ẹnìkan pé bí ó sọ fáwọn èèyàn pé ẹni báyìí ló ń wò gbogbo nǹkan ẹni báyìí ló gbogbo nǹkan ṣé ẹni yẹn lẹ́tọ̀ọ́ láti lọ sa ẹni yẹn pé káwọn ṣe láàánú fúnra wọn pé a kàn fi kùránì fúnra wọn pé àti bá jẹ́ òun gbogbo ọ̀ báyìí báyìí kò ṣẹlẹ̀ sóhun tó bá jẹ́ òun kọ́ lóun gbogbo rẹ̀ báyìí báyìí kò ṣẹlẹ̀ sóhun ìyẹn ẹlẹ́kejì ta èyí tí mo tó wá fẹ́ bèrè lórí àdéhùn kan tí a gbọ́ sí àwọn ọmọ ọ̀sán sọ̀rọ̀ tí kò dárúkọ àwọn ẹ̀kọ́ kò wá dárúkọ wọn ó ṣe ìmọ̀ bá lo àpòrẹ́ fún títí ló ń tà wọn kọ́ tó ṣáwa náà lè máa lo sí nìyẹn kò sí bá ṣe ní sọ̀rọ̀ àwa àtọ́ láì dá o bọ̀ tí wọ́n bá sọ pé ẹnìkan á dẹ̀ máa ṣe báyìí bọ̀ ó ti jẹ́ ẹni tó à ń sọ fún tó dẹ̀ gé mi tí mo sọ̀rọ̀ pé ẹni báyìí báyìí ni mò ń bá sọ̀rọ̀ bọ̀ mò ń dárúkọ ẹ̀ téèyàn kó sábẹ́ bóyá sọ̀rọ̀ yàn lẹ́yìn bẹ́ẹ̀ alhamdulilayi tí nǹkan yẹn bá sọnù tẹni tí nǹkan rẹ wá sọnù tó ń fi ẹ̀sùn kan ẹlòmíì pé ntọ́sọ̀nù lágbádá ló jí mú ẹnìkan wá fi tíkọ ọwá lọ jíṣẹ́ fẹ́ni tẹ́ fẹ̀sùn kàn yẹn sọ́tọ́ pípọ́n ọjọ́ máa ṣe pé pé tó wá pọ̀ ló mú kórí báyìí báyìí fún un tí ìbá ti so ló mú kórí báyìí báyìí fún un àkọ́kọ́ gbogbo eléyìí ò sínú lànà àwọn mùsùlùmí hmm. tí nǹkan yín bá sọnù ẹ fi wẹ́ lọ ẹni tó lọ́n bá ní kọ́ bá yín rí wọ́n ò fi jíṣẹ́ tí ẹni tó sì rí tí ọba níbẹ̀rù ọlọ́run tí ò fi jíṣẹ́ wọ́n sọnù láyé ni ọlọ́run ẹlẹ́dàá wa yóò dá padà fún yín tó bá ti jọ́ gbẹ̀ngà kìyàmù ẹni tó jí mú yẹn wọ́n mú inú sẹ́ẹ̀rì tiẹ̀ wọ́n fi san fún yín hmm. kò sí nǹkan kan tó gbé lágbọ́n tọ́lọ̀ tó hmm. a máa ṣe pè fún rẹ ní báyìí ni kò rí fún mi báyìí ni kò rí fún ọ so ẹ ń ṣàdúrà gan gbogbo ò tí ì gbà hmm. ẹ tún á máa fi pè kún so eléyìí ò sínú ìlànà tó dáa ẹ rí pọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn àwọn ni wọ́n jẹ kọrọ wọn bàjẹ́ kọ́ torí kọ́rọ̀ wọn ti ń da ìpè burúkú tí ṣe fúnra wọn náà kó wa. bákan náà nígbà sọ pé ṣé ẹ ká máa bá lọ náà á padà mú ìbéèrè wọn. ẹ lọ́wọ́ kọ́ ẹ. kwana yóò mọ̀ pé àwọn èèyàn ṣe nǹkan kò á ní dákọ̀ yóò sọ pé máa bá a lo akọ àmì kí ló ṣe àwọn èèyàn kan báyìí báyìí báyìí tí wọ́n ṣe báyìí báyìí báyìí. Hmm. ọ̀rọ̀ táwọn òbí sọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́ là ń sọ ọjọ́ yẹn nípa ọ̀rọ̀ bàríra àwọn èèyàn mẹ́ni táwọn òbí ń bá wí hmm. kò sì pamọ́ sẹ́nikẹ́ni pẹ́ni táwọn òbí ń bá wí ni ṣùgbọ́n ànábì ọ̀darúkọ wọn nítorí pé wọ́n fẹ́ fi kọ́ wa lẹ́kọ̀ọ́ wípé téèyàn bá fẹ́ túnyàn sí i àbùkátà láti máa darúkọ rẹ̀ nítorí pé tẹ̀ ń bá ń darúkọ rẹ̀ kò sí tàbí ṣùgbọ́n ẹni tí ó bá gbọ́ tí ó bá gbà kò ní gbọ́ kò ní gbà hmm. lópin ìgbà tí ó bá ti jẹ́ pé àṣìbàjẹ́ lòun náà ti ń gbé ìbàjẹ́ yẹn hàn tí ò sì bẹ̀rù tí ó sì tún ń pe àwọn èèyàn lọ sídìí àìdá àtàbúrò ẹni tó bá jẹ́ pé àti mọ́ fífá sí ìbàjẹ́ ni ń gbé hàn kò gbé pamọ́ ó tún pe ẹlòmíì lọ sídìí rẹ̀ ọ̀ ń tàn ká eléyìí á dakọ̀ rẹ̀ torí káwọn èèyàn lè ba àmọ́ bú wọ́n lè bá a máa lẹ́ni rádaràda so ṣùgbọ́n àṣìṣe tí wọ́n ń ṣe ìwọ́n ń ṣe ẹlòmínà ń ṣe tọ́hún náà ń ṣe á sì mà kíké bóyá ìwọ yẹn ò ń pe àwọn èèyàn lọ sídìí rẹ̀ àbí ọmọ aláìda tó ń fi ń ṣe á sọ wípé má bàa lo ọkọ àmì kí ló sa àwọn èèyàn kan tí wọ́n ń ṣe báibáyìí yóò bá wí yóò tún bẹ́ẹ̀ lómi wì yàtọ̀ sí kẹ́ dákọ̀ rẹ̀ tí bá ti dákọ̀ rẹ̀ ẹ̀rí pé wàá lọ bẹ̀rẹ̀ yóò máa sọ pé ń bóúnjẹ ẹ̀ ń dákọ̀ òun ẹ̀ ń pọ̀ ń ṣe nǹkan tó ń ẹ di pé ẹ máa gbéra yín ẹjọ. ẹjọ́ so kò sì tó nǹkan kan lọ́pọ̀lọpọ̀ gbà àmọ́ tó bá yẹ pé a fẹ́ sọ̀rọ̀ ẹnìkan lẹ́yìn láì àwa dá kọrin ṣùgbọ́n gbogbo bá ti ṣe ń sọ̀rọ̀ rẹ̀ láì àti ń ta ló ṣe o ó ti yé gbogbo ẹni tá à ń bá sọ̀rọ̀ àìdákọ rẹ̀ kọ̀ lábẹ́ ẹ̀yìn là sọ kọ̀ṣẹ̀ṣẹ̀ dìgbà tẹ́ ẹ Hmm. tẹ́ bá ti sọ nípa ọmọ ìyá yín ntọ́ ọmọ ìyá yín kórìíra tí ò ní fẹ́ gbọ́ tó bá kójú rẹ̀ lẹ́ti sọ níta ń pè lẹ́gàn náà. Hmm. hello. salaamu aleykum wa rahmatulahi wa barakatu. wa aleykum wa rahmatulahi wa barakatu. orúkọ yín bí ẹ ti ń pè o. àti lọ́rin ni àbújẹ́ni. ìbéèrè yìí ẹjọ ìbéèrè tí wọn gbé yẹn ni pé ẹ láti mọ alọ kí mùsùlùmí ẹgbẹ́ àkànnà síta gbàgbé àwa ti pé ó ti ó ti fẹ́ ó ti súnmọ́ tó bá yọ fẹ́ kú àwa ń fún un ní pé kó máa ṣe láìláìláìlá láìláìlá gbàtí òbí sọ ọ̀hún báyìí dé kíṣẹ́ nìkan tó ń wà ní ẹgbẹ́ rì ní ẹgbẹ́ rẹ̀ báyìí òun kàn sọ láìláìlá òyìn òun kàn fún un. níta à ń béèrè ni pé ṣé kíṣẹ́ tó ṣe láìláìlá òyìn ṣé ó lè wúlò fún àbí ọkàn ṣe lásán ni kò wúlò fún. béèrè náà ni. alhamdulilayi nínú àdìsá nàbà muhammed sallallahu alayhi wa sallam ọni man kana akhiru kalamihi min ad-dunya la ilaha illallah dakhala al-janna ẹnikẹ́ni tó wá pé la ilaha illallah ló wí káyìn ní gbólóhùn tó sọ nílé ayé yìí tó fi kú yọ wà al-janna. ṣùgbọ́n kí ni túmọ̀ la ilaha illallah yẹn gan ẹni tí ò wí gbọ́dọ̀ mọ̀ túmọ̀ rẹ̀ kó sì jẹ́ kó ti ṣèpalẹ̀ mọ́ láti jẹ́ ẹni tí ó fi ìtumọ̀ rẹ̀ ń ṣèwà wò àmọ́ láìra ìlọ̀lọ̀ ẹ máa kó gbé yẹn náà ní sọ láwùjọ wa tí ọ̀mà túmọ̀ rẹ̀ hmm. ẹni tí ń sọ láìra ìlọ̀lọ̀ àbí tí wọ́n ti ń sọ ọdún eégún hmm. ẹni tó sọ láìra ìlọ̀lọ̀ àbí wọ́n ti ń sọ ọdún orò ẹni tó sọ láìra ìlọ̀lọ̀ àbí títí ń dáfá hmm. nǹkan ìyàlẹ́nu ní láìra ìlọ̀lọ̀ ẹ̀rí nǹkan mi ṣé yóò wúlò fọ́ daràn kò lè wúlò fún òfin ọlọ́run bá dá lórí pé láìra ìlọ̀lọ̀ láìláì ìlàlá tó wí ngbà ó ló wí sí hmm. ṣé ẹ̀mí rẹ ti dé gògóńgò àbí ò tí ì dé gògóńgò hmm. ìyẹn fún káfíìrì kí ló dé tó ti gba islam tẹ́lẹ̀ kẹ́mi ò tó dé gògóńgò. anabi hmm. muhammed sallallahu alayhi wa sallam ní inna allaha yaqbalu tawbata ahadikum ma lam yugharghir ọlọ́run bọ́ máa gbà túbẹ̀ nìkan nu yín tó bá túbà lópin ìgbà tẹ́mi ọ̀bá tí dé gògóńgò. Hmm. tó bá yẹ kí irú ẹni tó sọ la ilaha illallah àyàn ẹ̀mí rẹ ti dé gògóńgò lọ́ba wì kò lè wúlò fún hmm, hmm. tí ó bá ti dé gògóńgò tó sì mà tó máa tó ń wí tó sì ní lẹ́mìí pé tó ń bá lọ sẹ̀mí lẹ́yìn wíwí tó ń wí yìí báyìí òun ó ṣe ìsìláàmù dójú àmì so yóò wúlò fún aláàánú lọ́lọ́ yóò wà lìjánà láì jẹ́ kó ṣe sọ láti kàn fọlọ́ so ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá kó ṣe wá lólórí rẹ̀. hello. Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Orúkọ iye tí ń pè. Ọmọ ọba Lukman olóko rẹ̀ tó kéde ní ìlú Mọ̀fẹ́. Ìbéèrè yìí. Ìbéèrè mi ni pé kákùnyàn wà nípò ẹni tí ó mọ̀ pé fífi ìkú sí ilé kódà. Ìyẹn wá rí di ẹni tí ó mọ̀. Ìgbésẹ̀ wo àti ìlànà wo nìyẹn ó tẹ̀lé láti gbé òfin kúrò níbi tí yẹn gbé sílẹ̀ sórí tẹ́. Ọmọ kò sí ìgbésẹ̀ kankan ju wípé ká wúlẹ̀. Hmm. ká gbókù àkó ká sì lọ gbẹ́lẹ̀ níbi tá a fẹ́ gbé lọ lórí tẹ́ ká gbé fẹ́ lọ́ba tán hmm. ẹ̀ní tún sọ láti kan sí ẹ̀ní tún kú yẹn wẹ̀ kọ́lé òkú lè ti ó ti ó lè ti kẹ fún hmm. ó lè jẹ́ pé egun ẹyọ kan ló kù lára rẹ̀ ẹ ti ẹ̀ lè má rí nǹkan kan fẹ́ẹ̀ bá ti rí nǹkan kan ọ́ tánu kafa Allahu minina al-qital tẹ̀lé bá sì rí nǹkan kan tó bá ṣẹ́kù lára rẹ̀ náà lẹ́gbẹ̀ẹ́ lọ bò níbòmí lọ́ba tán ànídìí ká pè yẹn jù ká ṣàdúrà kan náà ká tó dé ibi tá dáadáa lẹ̀ ti bẹ̀rẹ̀ náà. Hmm. hello. aleykum salaam wa rahmatulahi wa barakatuh orúkọ ibi ẹ ti ń pè. làmàlúù ló sọ̀rọ̀ láti kòròdú. ìbéèrè yín. làmàlúù ló fẹ́ dé lọ́wọ́ àwọn ọ̀dọ́ nígbà tí a mọ̀ ní pé àtẹ̀wátì ìjà ẹ̀ bí aago mẹ́jọ ó fẹ́ kọjá ìṣẹ́jú fifteen fifteen mítà pa ìgbọ́kọ̀dé ló kọjá báyìí. Hmm. arábìnrin àti mọ́ṣáláṣí kan tó fifteen àtà ìṣẹ̀lẹ̀ gangan òun náà yọ máa ń fi àfikún sọ láti yẹ fún títí àlọ́ máa ń sọ láti nílẹ̀ nígbà tá a mọ̀ pé à tó wọlé gangan náà ni wọ́n fi sí. ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé abẹ́bẹ̀rẹ̀ pé kí bóyá bí ìwẹ̀ jímọ̀ láti bí àdúrà ìdánọ́bà bẹ́ẹ̀ pé ó jẹ́ ọ̀rọ̀ yẹn àbí jẹ́ ìwẹ̀ ìnà wá sí i tí àlùwàlà tí àlùwàlà níbẹ̀ tí ọ̀rọ̀ yẹn làlùwàlà ṣíṣe níbẹ̀ ni àbí abá parí àlùsàlùwàlà àbí tí àbá rántí sàlùwàlà ní kátó bẹ̀rẹ̀ wẹ̀yẹ tí wẹ̀yẹ dàlàfíà. alhamdulilayi sọláàtì làìṣà tí a bá máa pe àsìkò tí máa wọlé ọ̀nà ìyàgò mẹ́jọ kọjá kọ́tà ṣé ó sì tọ́kọ́ jẹ́ pé mẹ́jọ kọjá kọ́tà gẹ́ẹ́rẹ́gẹ́ náà lásìkò ọmọ kọ́tọ́ hmm. nítorí pé tùmọ̀ àkókò yìí ni sọ̀lá ti ń wọlé ìyẹn ni pípa náà lẹ́ pèpè fún hmm. torí ìpèpè fún sọ̀lá òun ni àmì pé àkókò ti wọlé hmm. ìdí nu tá a fi sọ pé ẹ gbọ́dọ̀ pèpè fún sọ̀lá ti kákòókò tó wọlé a sì dúpẹ́ fọlọ́run pé àwọn èèyàn wa wọ́n ń ṣe àtúnṣe àwọn àṣìṣe. láì jẹ́ pé ó ń fa wàhálà hmm. torí ní ìsẹ́yìn rí kọ́pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí adúpẹ́ fọlọ́n wàláhì ọ̀pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí kágo kan tó lù wọn ti ń pèpè fún sọlá tó gbọ́hùr tó ti rí pákòkò tó hmm. tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n máa pa aago méjì náà hmm. lè kọjá bí mẹjọ mẹ́jọ lè kọjá bí ìṣẹ́jú mẹ́sàn-án hmm. àsìkò gérégé lẹ́rìí táwọn ẹrú ọlọ́run pèpè fún sọ́lá ah, aláì oríire ńlá so àwọn èèyàn wọ́n fi nti ọ̀dà lẹ̀ wọ́n ń ṣe ọlọ́run ọba ọ̀sán kálukú so sọ́lá ìsìn tí wọ́n ní kọjá kọ́tà hmm. ìgbà náà látún pèpè fún pèpè hmm. fún ẹran tí sọ pé Hmm. àyè àti ṣe sọ̀láàtì wà láàrin ìpèpè fún sọ̀láàtì àti kọ́mà ókè hmm. tá a bá fẹ́ ṣe sọ̀láàtì rákà méjì ẹ̀wọ̀n kọ́nà ọgbà tó ṣẹ́jú márùn-ún hmm. tọ ìṣẹ́jú márùn ẹlòmíín náà ń bẹ tí ń sálọ àlà ẹlòmíín bẹ tó pọ́nà jíjì ní ti ń bọ̀ ẹlòmíín bẹ tó pèpè tẹ́ pèpè fún sọ̀láàtì ńlọ́tají ṣùgbọ́n tó dé ńkọ́ ẹjẹ́ àfi bí ìṣẹ́jú mẹ́wàá lẹ̀ bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún so mọ́tò bá dagun mẹ́jọ àbọ̀ àti ṣèkọ́mà ìkàlùkọ́ wa ṣe sọ̀lá tẹ́yìn bá wa sọ wípé mẹ́jọ kọjá kọ́tà ọ̀hún tí wọ́n ní máa wọlé ọ̀hún lẹ́yìn ó sì kọ́ ọ̀mà nítorí dájú ni pé ẹ ti ṣe àwọn àṣegbára gbóná kan hmm. ìyẹn ni pé pèpè tẹ pèpè fún sọlá kò nítumọ̀ hmm. torí ẹ ti pè lápè ilẹ̀ tó hmm. bẹ́ẹ̀ máa sì pè sọlá ti lápè ilẹ̀ ó súnmọ́ kó ṣe láṣẹ ilẹ̀ torí pé ní ìsìn àwòrán ìsìn wọn máa ń sọ pé mẹ́jọ kọjá kọ́tà ni ọ wọlé àwa ti wá pè é látago mẹ́jọ ẹ̀ríkì tẹ́ bá ti pèpè fún sọ́lá tilẹ̀ látàgò mẹ́jọ àwọn kan náà àwọn tó ti wà ní mọ́ṣáláṣí ọmọ pé à kí là ń tún dúró dé. àbí bàbá ìmáàmù ti dé <laughs> bàbá ìmáàmù ò tí ì dé pé kí ló dé tí bàbá ìmáà pẹ́. so ní wọ́n bá di pé aago mẹ́jọ kọjá ìṣẹ́jú méje lákùnṣe kọ́ ọmọ tí ẹ jàre yọ ọmọ bá wa ń bẹ̀ <laughs> ẹ bá ti pè lápè ilẹ̀ ẹ sì láti ilẹ̀. Mm. so èyàn sì máa di pé yọ wà ń jọ gbẹndàlùkìyàmù kò ní ní sọ láti nù wẹsẹ̀ rẹ̀ kọ́lọ́ Eh, ìwẹ̀ janaba, so abẹ́ni tí ń wẹ̀wẹ̀ hayd hmm. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní ṣé dandan ni ká sálò àlánú ẹ̀ súnà nàbì sallallahu alaihi wasallam ọ̀nà ni ní pé ìbẹ̀rẹ̀ gbogbo àwọn ọ̀wẹ́ ká sálò àlà hmm. súnà nàbì ni sallallahu alaihi wasallam hmm. tẹ́ ẹ̀ bá ti wá sálò àlá nínú rẹ̀ tẹ́ ẹ bá fẹ́ ṣe sọ̀lẹ́ èyí tó dọ́gba jù ni pé ẹ wàá sálò àlá nìsí àyàfi tó bá ṣe pé tẹ́ fi wẹ̀ tán ọwọ́ yín ọ̀kan abẹ́ yín Hmm. ẹ wá mú mi ní ìsìn fi yọnu hmm. ẹ mú mi ẹ fà sí mú hmm. ẹ tún mú mi ẹ tún fi pati yín eléyìí tí ò sí inú wẹ̀ àjẹpẹ́ ẹ lè fi wẹ̀yìn ẹ lè fi ṣe sọ̀lẹ́ lópin ìgbà tẹ́ ẹ bá ti ṣe nǹkan kan nínú tí má bá lò àlàjẹ́ nínú wẹ̀yìn. Ah. ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé wá sí ìta gbangba tí a mọ̀ sí hudan wa bushro tó jẹ́ ti èyí tó máa ń wáyé nílùú ìbàdàn ìbàdàn fashion hudan wa bushro ibadan fashion yóò wáyé ní ọjọ́ kẹwàá zolikọ́dá fourteen forty two ah ejirọ́ kàlẹ́ndà ó tún ṣe déédéé ogúnjọ́ oṣù kẹfà twenty twenty one bàkàtà bíyà ní ọjàba central mosque nílùú ìbàdàn olú ìpínlẹ̀ ọ̀yọ́ ohun tí yóò máa wáyé ńbẹ̀ òun náà ni ìbéèrè àti ìdáhùn pẹ̀lú sheikh dr sharafdin gbadebo rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́ẹ̀dẹ̀ lọ́gbọ̀nsọ àwọn ìbéèrè àti ìdáhùn náà wọ́n sì ní í ṣe pẹ̀lú àwọn ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n ti ń síwájú ṣe ní àyè náà inshallah. hello. ṣàwọn olùkọ́. aleykum salaam wa rahmatulah ọkọ ibi ẹtí ń pè o. akíyèmù ni sọ̀rọ̀ ah. láti lọ rí. àgbọ̀ yín dáadáa ẹ má bínú ẹ lè pè padà. akíyèmù akíyèmù akíyèmù. hello. akíyèmù ni sọ̀rọ̀ láti lọ rí. mr fosim láti lọ rí padà à ń gbọ́ yín díẹ̀ díẹ̀ báyìí ẹ̀dá kọ̀ọ̀kan ìbéèrè wa ni pé kéèyàn máa gbáwẹ̀ kẹ́ńgọ́ tí mhm. kò kírun rẹ̀ dìde ẹ̀dá kan sí ènìyàn ní àwẹ̀. alhamdulilayi. ṣá ẹ̀kejì ẹ gbọ́dọ̀ nígbà tí hmm. ìrẹsìlábẹ́ ṣiṣẹ́ rẹ̀ ó ní láti ní ẹ̀pẹ́ òun fẹ́ ṣiṣẹ́ rẹ̀ o ọ̀wá ṣiṣẹ́ kí ni ládàá rẹ̀ ẹni bẹ́ẹ̀ ṣiṣẹ́ ìbí náà iṣẹ́ ìbí ọbẹ̀ ṣe ọbẹ̀ ṣe ó ti bẹ́ẹ̀ fún ọlọ́pàá tó ṣe kí n ní ládàrú ní ọ̀dọ̀ náà. alhamdulilayi ẹnikẹ́ni tó bá ṣe sùyàm tí kì í ṣe sọ́lá ó kàn gbára gbóná lásán ni hmm. ó ń fi àjẹrà rẹ̀ nítorí pé òfin ọlọ́run bá dá lórí pé ẹ̀sìn islam kò ṣe é mú láàbọ̀ àbọ̀ hmm. akérò lé apá kan dápá kan sí ká mùsùlùmí hmm. èyí sin lọ́n èyí ṣe sọ láti wákàtí márùn-ún ọ̀wá ló fọlọ́n àwọn kan fi àjẹrà rẹ lásán ni hmm. mùsùlùmí lọ́lọ́run pa láṣẹ kó ṣe sùyà ìwọ yìí sì ṣe sọláàtì bó ló ṣe jẹ́ mùsùlùmí hmm. bó ló ti ṣe jẹ́ mùsùlùmí. bákan náà wọ́n ní ìdákúrekú ló máa ń ṣe sọláàtì kìí ṣe pé kìí ṣe rárá ẹ lè ṣàṣùbà àmọ́ gbogbo yòókù kò ní í ṣe hmm. ó ń fi àjẹrà rẹ lásán náà ni nítorí pé mùsùlùmí gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí gidi lójú méjèèjì kó tó di pé yóò máa ṣe àwọn àjọsìn tọ́lọ́run bákan náà wọ́n ní tí èèyàn bá gbèrò láti ṣe rere ṣùgbọ́n tó ṣe pé ọlọ́run ọba kò ní kó rí ṣe ṣòṣó ní ládàá tí èèyàn bá gbèrò láti ṣe bí tọ́lọ́run ẹlẹ́dàá wa ka lọ́wọ́ de tí òjò rí ṣe wọ́n ní sọ́nà tún ní ládàá bẹ́ẹ̀ ni gbogbo wọn ní ládàá nínú àdìsá nàbì Muhammad sallallahu alaihi wasallam ara kẹtọ́ lọ́n ṣe fún wa nìyẹn gbogbo ẹnikẹ́ni tó bá gbèrò láti ṣe dáadáa tó bá rí ṣe ọlọ́run ọba ó fún ní ládàá lọ́pọ̀ mẹ́wàá ẹnikẹ́ni tó bá gbèrò láti ṣe dáadáa tí ó bá rí ṣe ọlọ́run fún ládàá ẹyọ ẹnikẹ́ni tó bá gbèrò láti ṣàìdá tó ṣe ẹsẹ àmọ́ tí ṣe yọgbà kan ọlọ́run ọba ni torí ẹ bá gbèrò láti ṣe dáadáa ẹ bá rí ṣe ẹ gbà hmm. àmọ́ bá gbèrò láti ṣàìdá ẹ má ṣe o hmm. àìṣe yóò tún zero nine zero five one six four five four three eight plus two three five zero eight three two nine three eight nine six. waaleykum salaam wa rahmatulahi wa barakatuh. ó kọ yín. abdulwakil owó ni ó kó ó ń la ntàlátò yọ ni. ìbéèrè yín. ó kí àlejò wa tẹ gbé wá. ẹ ìbéèrè tèmi tí mo bá béèrè ni bí àwọn jésù kristian tó bá ń bẹ lọ́wọ́ ọba wọn pé èèyàn lè máa tàmí pé wọ́n ń ṣàdúrà fún yàn wọ́n àti gbóni orúkọ jésù. ìbéèrè yín kì ọ̀dọ̀ kì í ṣe ìbéèrè kan tí tí ó ní ìgbọ̀njẹ̀ ẹ lọ́wọ́. ó kọ ibi ẹtí ń pè o. abdulhamid láti kìsì. láti kìsì ìbéèrè yín. ìbéèrè wa ni pé bíráta máa ń gbé òkú lọ sí orí tẹ́ hmm. àwọn ṣàkíyèsí pé àwọn èèyàn máa ń dìde dó ṣé sùúrù ni àbí àfọ̀nfin ṣàpọ́nlé òkú yẹn ni ìbéèrè wa náà ni. alhamdulilayi anabi sallallahu alayhi wa sallam wọn ti gbókù kọjá níbi tó wà rí tó dìde dúró hmm. nígbà ìgbà yẹn wọn tún gbé kọjá kò dìde dúró hmm. àwọn ló máa ń sọ pé ká dìde dúró ọ̀dà hmm. kìí ṣe pé òkú yẹn la dìde fún torí wọn tún sọ fún anabi sallallahu alaihi wasallam nǹkan pé ẹni tí a dìde dúró fún gan kìí ṣe mùsùlùmí aná sọ pé ẹ̀mí rẹ̀ sí ìsọlọ lọdà ni so ẹ̀mí yẹn tọ lọ kúrò lára rẹ̀ torí ẹ dìde. àmọ́ kò sí nínú ìlànà o pẹ́ẹ́nìkan ti wá kó kó kó báyà nà báyà jẹ ta báyà jẹ wá wà níbi kan ká ní ẹja dìde dúró ká dákẹ́ ìṣẹ́jú méjì nítorí ẹ̀mí <laughs> mùsùlùmí dìde rú rẹ̀. Hmm. wọ́n ń gbókù lọ ìwọ́ rókù là ń sọ̀rọ̀ níìsì. Hmm. àmẹ́nìkan wá kú wọ́n á ní ẹ kẹ́mi ó lè sinmi gbogbo tẹ́ wà láàyè dìde dúró ká dákẹ́ ìṣẹ́jú méjì pé kìnnì Hmm. àbá àwọn ọmọ bọ́ọ̀lù ẹ̀dá bọ́ọ̀lù dúró ìṣẹ́jú mẹ́ta gbogbo eléyìí ìranù lásán tí ò nítumà hmm. lábẹ́ òfin ọlọ́run ọba ni. Hmm. zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six. hello. hello. hello hello. Assalamu alaikum warahmatullahi. Wa alaikum assalam warahmatullahi wabarakatuh. Orúkọ yín bí ẹ ti ń pè. Orúkọ mi ni Yusuf mo ń pè láti Ọ̀yọ́. Ìbéèrè yìí. Nà ìbéèrè mi ni wípé ìmáàmù tó fẹ́ kírun fún yàn. Hmm. Tí èèyàn wá rí pé aṣọ tí ẹni yẹn wọ̀ wọ́n ya àwòrán sí gbàgàdà bíi àwọn tó ń tẹ̀ ń polówó ìdìbò yẹn irú àwọn aṣọ bẹ́ẹ̀ tán ya èèyàn tó wà obvious lọ tí wọ́n wá fẹ́ máa fi yẹn sí òun fún yàn tí àwọn èèyàn tó wá pàkíyèsí irú màmù yẹn pé kò yẹ kán fi irú aṣọ yẹn sí òun fún èèyàn tí màmù yẹn wá sọ pé kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ṣé téèyàn bá kírun lẹ́yìn irú ìmáàmù bẹ́ẹ̀ ṣé èèyàn ò dẹ́ṣẹ̀ àbí kí nìkan tó yẹ kéèyàn ṣe ní irú situation bẹ́ẹ̀. alhamdulilayi gbogbo àǹtẹ̀rọ àmà fi ṣe ìmáàmù ẹ jẹ́ àrídájú pé wọ́n máa kí ó hmm. wọ́n mà nípa ẹ̀sìn ọlọ́run kó tó di pé wọ́n bọ́ síwájú. nítorí pé ẹni tí ò bá mọ̀ nípa ẹ̀sìn a bá fi síwájú á ti kábàámọ̀ ń hmm. so irú rẹ̀ náà lẹni tí ò àwòrán tó ti abẹ̀mí tí ò mọ̀ láìda wọn hmm. kò sí ní tó burú ń kí ló da ń bẹ ìwọ lọ́kọ̀ọ́kọ́ mẹ́rin ipò da wa hmm. kó tó di pa mẹ́rin ipò burú wa fún ọ. Hmm. torí ẹ sọláàtì tó ṣe pẹ̀lú àwòrán yẹn kò pé kí sọláàtì ti ń kọ́ mẹ́jẹ sọláàtì hmm. lópin ìgbà tí ò ti jẹ́ àwòrán nǹkan kan bí ó sà àti nǹkan kan tó já mi àìgbàgbọ́ táwọn kan ṣe tí ò jẹ́ pé ni wọ́n yà sára sọ tọ́ba ti jẹ́ pé báyà wọ́n ya òòṣà kan èrè kan àbámi àwọn aláìgbàgbọ́ kan hmm. ni wọ́n yà sára sọ ẹgbàgbé ẹ̀ sọ láti rọ̀jẹ́ sọ láti yín náà dànù ọjọ́ ìbò sì jẹ́. Hmm. wọ́n á ní sáwọn lè máa ṣe sọ láti lẹ́yìn rẹ̀ lẹ́yìn ìgbà náà ẹ kìlọ̀ fún kọjá pé ọ wá mọ̀ kò sí ti àlébò sínú kò tí ì máa kí ó hmm. kọ̀ lọ́kọ̀ tọ́ba kọ́ tọ́ba dé àyè yẹn bẹ́ńlẹ̀ fún ẹ̀fọ́ màmí síbẹ̀ títí tí ìkọ́ kí ó dé ló ìjọ bó ṣe jẹ. hello hello hello kọ́ yín o. hello. aleykum salaam wa rahmatulah ó kọ́ yín bí a ti ń pè o. ẹ káàsán sóde olùdókòwò bá alámọ̀tí ìrìnsẹ̀ láti kára. ìbéèrè yín. ìbéèrè tí mo ní lọ́dọ̀ sí mi ẹ̀dá kan bí ẹ̀ bá irú ìrun ìṣáì tó yẹ gbé tó yẹ pé èèyàn mọ̀ pé wọ́n ti pé irun tẹ́ pé èèyàn bá tẹ́ yá àpẹẹrẹ pé tí èèyàn bá tọ́ba sálámà sí ọlẹ́tọ̀ọ́ pé èèyàn ṣe ìkámọ̀ ní ọlẹ́tọ̀ọ́ pé èèyàn gbèrò nàró bá wọn. alhamdulilayi tó bá gbé gbà tẹ dé ẹ bá pé wọn ṣe tẹṣahudu lọ ètò ẹ pé lẹ́yìn rẹ̀ wọn ti sálámà hmm. ẹ darapọ̀ mọ́ ìmáàmù pẹ̀lú àníyàn pé ìnáfẹ́ ṣe sọ̀lá tó láìṣà tí wọn bá ti sálámà ẹ bùkátà kẹ tún ọmọ sí ma hmm. ẹ máa bá sọ láti tìyìn lọ ní pẹrẹwu ni. Hmm. zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight plus two three four zero eight three two nine three eight nine six. ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí sọ fún wa yìí pé wá sí ìta gbangba húdàn wà búṣọ tó jẹ́ ti ẹ̀ka tìlú Ìbàdàn ah, yóò wáyé ní ọjọ́ kẹwàá bẹ̀rẹ̀ kọ́dà fourteen forty two ah hijira calendar tó tún ṣe déédéé ogúnjọ́ oṣù kẹfà twenty twenty one bàkàtà bíyà tó bọ́ sọ́jọ́ sunday ọ̀sẹ̀ tí ó ń bọ̀ yìí inshallah ní aago mẹ́wàá àárọ̀ gẹ́rẹ́gẹ́ òní ó sì wáyé ní ọjàba central mosque nílùú ìbàdàn olú ìpínlẹ̀ ọ̀yọ́ ohun tí ó máa jẹ́ pípẹ́ kẹ́lù bẹ́ẹ̀ òun náà ni àwọn ìbéèrè àti dáhùn nípa àwọn ìdánilẹ́kọ̀ọ́ tó ti síwájú kọjá lọ ní ààyè tí a wí yìí à ń sọ wípé àwa tí a bá gbọ́ ká sọ fún àwọn tí wọn ò gbọ́ nílùú ìbàdàn àti agbègbè rẹ̀ allah yóò sì fi san á ní ẹ̀sùn lórí láyé àti lọ́jọ́ àgbóǹdẹ̀lẹ̀ kíyàmá allah yóò sì jẹ́ ká lè máa mú lò bí a bá ṣe ń gbọ́ àwọn ọ̀rọ̀ olówó iyebíye náà inshàlá àwọn tí wọ́n fèsì sí ìbéèrè wa náà ni sheikh dr sharafdin gbadebo ọ̀rọ́jì aláṣẹ àti olùdásílẹ̀ alimadina center ní pápá abẹ́ẹ̀dẹ̀ lógún ọ̀ṣọ́ inshallah ìkórìtà tí adédúró lórí ètò àlìfíkù fìdí fún tòní náà láti máa ṣẹnuró ọjọ́ mẹ́jọ náà ni yóò tún dà ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò kọ́lọ́n kọ́ bá fi san wọ́n lẹ́sùn lórí láyé níbi àti lọ́jọ́ àgbọ̀n ìdàlùkìyàmà ọpẹ́ pàtàkì lọ́wọ́ sheikh dr sharafdin gbadebo ọ̀rọ́jì aláṣẹ àti olùdásílẹ̀ center ní pápá abẹ́rẹ́ lọ́gbọ̀nsọ́ tí wọ́n ti ń fèsì sí àwọn ìbéèrè wa lọ́lọ́kan ọ̀jọ̀kan láti ìgbà yìí wá láti òkè àdó akíntola pẹ̀lú afa ismail àti broda tí wọ́n dìjọ kọ́ orin wá jazakumullahu khairan ọ̀làdùn níbi lóko mi o ọjọ́ mẹ́jọ ìnira tún pàdé inshallah lórí ètò tí àkùnrin àlefikù fi dín títí gbà náà fasubhanakallahumma bihamdik nashhadu an la ilaha illa ant nastaghfiruka wa atubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wasalaamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin assalamu alaykum wa rahmatullahi wa barakatuhu. Parrot FM one zero oh one point one òkè bèbí Ògbómọ̀ṣọ́ ó láòdì gan ẹ máa gbádùn wàásù ó kilẹ̀ falafala.